فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سن بسنته واهتدى بهديه إلى يوم تراب فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run alhamdulillahi lakal hamdu ya zal judi wal fadlu wal ula adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣẹwà kù títí di ọjọ́ tòní lakal hamdu ya zal judi wal fadlu wal ula tó jẹ́ sí wípé ṣíṣẹ́ kù tí ọlọ́run jẹ́ kí a máa bẹ jò ní yìí opportunity lára wa náà kan ní látọ̀dọ̀ ọlọ́run látẹ́lẹ̀ hamdu ya zaliki fi ṣe ara wọn ìtí kò ní kọ̀m̀pléènì rárá pé nǹkan kan ń ṣe wọ́n àkàn dédé gbọ́ kò ń kú ni. lakal hamdu ya dhal judi wal fadli wal ula. wọ́n ti ń dẹ́rù kú bẹ́ẹ̀ lómi ní ìsìn dẹ́ ń ṣọ̀rọ̀ ọdún mẹ́ta mọ́ ó léwu gan o. Ẹ̀kẹ́lẹ̀ hamdu yá zàlẹ̀ jùdì wal fadli wal ula. Lára àwọn tí wọ́n ń dẹ́rù kúbà tí wọ́n ń sọ fún pé tó ń ṣe lágbára nínú wọn náà ti fàyé lẹ̀ lọ. Kábíyèsí ọlọ́run ọba ọba tí máa ń fúnni ní nǹkan tó yẹ pé tó bá fúnni kò sẹ́ni tó ní kápá àti gbà lọ́wọ́ ẹ. Ìkàkánà máa kánà bìbọn بغيرك الله بغيرك لا Ọmọ nǹkan tó ń bẹ láyé lónìí tí mi àti iná jẹ́ nínú tó ń bẹ láyé ọ̀nà bí kọ́ èrè kàlá. Ọgbọ́n ń sáà lé láyé ta láǹfààní àti bá Ọlọ́run ló járe bá o. Bíjà kánà máa Bẹ̀rẹ̀ tí ò bá ti sọ́lọ́ àwọn ọba àṣẹ rẹ̀ nínú nǹkan èyàn kan sáré èyàn dàmú lásọ́kò ní ìjọ. Ìgbà kánà máa kánà bẹ̀rẹ̀ èrè kàlá. أعلاها وهذا بحولك لا حولنا وهذا بحولك لا حولنا àwọn adúpẹ́ fọ́lọ́run àgbà fọ́lọ́run ajíwọ́jú sẹ́lẹ̀ fún àgbà pé gbogbo bá a ṣe rí bá a ṣe mọ́ bá a ṣe dà bá a ṣe ń ṣẹ̀mí bá a ṣe ń rọ́rọ̀ sọ bá a ṣe ń rójú ìlà tàn àgbà fọ́lọ́run bá ló ń jẹ́ kí ó gbà bẹ́ẹ̀ àgbà pé kìí ṣe mímọ̀ ṣe wa àwọn ọmọdé ọlọ́wọ́ kójọ kó wọ́lá pa àmà wọn kan yìí lóore kọlọ̀n kó má jẹ káwọn orí náà bàjẹ́ àlékún dáadáa àlékún ẹ̀mẹ́gbẹ̀gbọ̀n àti àláfíà ara alẹ́kùn rísíkù halal alẹ́kùn ìṣẹ̀mí ìrọ̀rùn àbíọ́lọ́n kó jẹ́ ọkọ́ túwà ṣe fún wa a tọrọ alẹ́kùn ọlá rẹ̀ fún anábẹ́ muhammad sallallahu alaihi wasallam akọ́nà àbíọ́lọ́n alẹ́kùn àgbẹ́yẹ sìn kọ́lọ́n kó jọ kó túbà wá fi ṣe kí àwa tó kù náà láyé o akírawa kórèrè oṣù ìdùnnú oṣù tó kún kẹ́kẹ́ fún ìjọsìn lónìí ràrán kí ń ṣe pàkan gbààwẹ̀ nìkan àwọn tó ṣe yìí kó dání pọ̀ gan iná náà nípa máa kírun ẹ̀mà lójúmọ́ tàà ń kíbọ̀ tẹ́lẹ̀ kí ṣe pé ń gbàtà ìwẹ̀ jí ẹ̀fì ìrúnlẹ̀ fún oṣù kan rárá bákanáà àtúnmákẹ́ sọ̀látù tààràwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàrẹ tó dé oníkàlùkù ń dá pẹ̀yàmù láìlẹ̀ àbí tahajjud kó wá ni ṣùgbọ́n súnà rẹ̀ táwẹ̀ bá ti dé imam ẹ̀pẹ́ nínú àwọn ṣe sí ìmìta tún kíyèsí ni pé ẹlòmí àwa kí sàrọ̀wé ìtọ́pẹ̀lẹ̀ imam àwa lọ kímítì lé lóru fún ara rẹ̀ ládàkí rárá iléyàn ọ̀tún wọlé ìtò dáadù náà ni kíyàn kí tán pẹ̀lẹ̀ imam tí a bá wá jí lóru láti tún ṣe jọsìn mí fẹ̀ṣiná fílà ni èyàn kà kíyàn pọ̀pọ̀ ní èrè pé ti imam ni ìtò fi ń dáadù ní káàkì gbogbo ẹ̀tán ẹ̀tún wọn tí Ramadan mọ́ wá ọ̀rẹ́ títa nínú oṣù Ramadan àwọn èèyàn wá ń ta ọrẹ gan-an tí kìí ṣe díẹ̀ nínú oṣù yìí torí ẹ̀ adìlẹ̀ fún máa gbọ́ kí àwọn máa complain kún orí nǹkan jẹ sàhúrì kún orí nǹkan ṣe tọ́ọ̀ orí nǹkan jẹ nífẹ́ orí nǹkan fi ṣínú kó tó sọ́dílẹ̀ báyìí ohun tí ó lè dájẹ ẹ̀kọ́ tẹ́bálẹ̀ fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ń gbà tí ó sí Ramadan ó súnmọ́ kẹsẹ̀ máa pé tó ẹni ni mọ́sílì bẹ́sẹ̀ ṣe pé ṣùgbọ́n ẹ̀wọ̀ báyìí ní ìsìlẹ́sẹ̀ wá ṣe ń pé bí gbogbo ẹ̀ṣẹ́ ń lọ àwọn olówó wa náà lówó lọ́wọ́ tẹ́lẹ̀ kí lè jẹ́ pé ní Ramadan náà ń gbọ́ rédíò program lọ́sùn ló sì káàkiri torí pé nínú Ramadan ṣetán ni ti máa wà nínú gbèkùn ó ti máa wà ní sọmọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èròkèrò ìṣekúṣe

ipò ẹkù iṣẹ́ ọlọ́run ẹkù oríire ẹkù iṣẹ́ àlùbáríkà tẹ́ ń ṣe yìí kọlọ̀kójọ́ kó bá wa túbọ̀ fún yín lọ́wọ́ ẹ̀mí ọ̀rẹ́ mi wú pé inú ilé ọlọ́run ọba báyìí ọlọ́run jẹ́ kẹ láǹfààní àti jẹ́ kí ó hù ládùúgbò yìí táwọn ìlú yẹn bá jẹ́ community ilé tó ní kálukú wọn fẹ́ kọ́nà máa ń wọ áfítà kò sí tó kàn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ọlọ́run ṣùgbọ́n mo kí èsì pé gbàrà tẹ́yìn ti débi tẹ́ kọ́kọ́ mójútó òun náà nínú ilé ọlọ́run so ó wá ń dán sí kò wá dọ̀ tí kò bàjẹ́ kò rí yamayama bẹ́ẹ̀ náà bá ṣe wá ń tún lé ọlọ́run bá ṣe tí sí bẹ́ẹ̀ náà lẹ́ṣe ń tún ayé yìí ṣe sí àdínú sáré yẹn tàlùkẹ́yà mọ́ yín ẹ múra sí ẹ máa ṣe lọ ọlọ́run jẹ́ wẹ́rẹ̀ yìí ẹ dẹ̀ máa fi ṣe competition láàrin ara yín ah èmi ni máa ṣe sólà sí mọ́sídìí yìí èmi ni máa gbẹ́bọ́ emini ma máa omi tẹ̀ mí kí ka ṣápílà àti ko jẹ́ kí fi òfí òjì báyìí lọ kẹ máa fi ṣe kọmpítàn láàrin ara yín tọ́lọ̀kójọ kó bá fapá yín tí a bá ṣe láàrin àpíyàn fẹ́ ṣe dáadáa ọlọ́run á ṣe bíbà tó máa fi ṣe fún má ti jákàn pé òun náà lè ṣe eré láyé tí a bá ti dáadáa ọlọ́run ọ̀nà àti ló fi máa ń yà ìrìnlẹ̀ nígbàtẹ́yìn bá rí pé á ah, lẹ́nà ní àbá fẹ́ ṣàìdá náà ṣètọ́nì náà ju ebe ṣe máa ṣe perfectly fún lẹ́fí máa wà surprise pé báwọn náà ṣe gé kébù transformer ha ṣe ṣe torí ni bá ti fi tèṣù ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń ṣe torí pé ṣùnà máa dúró tí wọ́n adúró tí wọ́n gbagbagba ni bẹ́ẹ̀nẹ̀dẹ̀ tó bá bẹ́ ṣe tọ́lọ́run tó náà bá fi ṣe tọ́lọ́run ṣe dáadáa ẹ̀ríkò náà pẹ̀lá àánú ọlọ́run tó lóun fẹ́ ṣe tó rùkú kàun láyà ọlọ́run adẹ̀jẹ́ rọrùn fún إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا àbí ọlọ́run bá kójọ kó jẹ́ kí gbogbo nǹkan wá túbọ̀ a lè máa pè ní kankan kí àti kẹjọ mọ́ wa lápapọ̀ náà nìyẹn lónìí ọ̀rọ̀ nípa mafhúmù la ilaha illallah gbólóhùn yẹn gbólóhùn tó bùkátà dánilẹ́kọ̀ọ́ ní lóòtọ́ torí pé ó kéré nínú mùsùlùmí tó ń ṣe ìsìláàmù lónìí tó gbọ́ gbólóhùn yẹn yé ó kéré

èyàn kan máa gba rẹ̀ kò ní láàrẹ̀ èyàn lọ hajj akàn ṣeré lọ lásán jóná átúnbàtíkọ ara rẹ̀ jẹ́ torí pé kò mọ́ tí kẹlìmà la ilaha kò tó lórí torí ni ọdún mẹ́tàlélógún ọdún mẹ́tàlá ṣàlàyé fáwọn sallallahu alaihi wasallam kó tó ma wá ṣàlàyé ọ̀rọ̀ ìrun ọ̀rọ̀ àwẹ̀ òun náà ló dẹ̀ bàjẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó fi já sí pé kèfèrè tànáfẹ́ ẹgbẹ́ ta mùsùlùmí míì lónìí tẹ́lá àwọn kèfèrè tàná olùmọ́já mọ̀ ní rùbùbíyà òye a ń bẹ̀rẹ̀ kẹ máa júwe olùhíyà fún téèyàn bá dẹ̀ ti gbọ́ rùbùbíyà yé olùhíyà ò lè yé ṣùgbọ́n àwọn tàná yẹn mọ̀ túnmọ̀ tàwíìdù àrùbùbíyà ló fà tó jẹ́ pé ń gbà tọ́rọ̀ ń débi olùhíyà ibi tí wọ́n ti ní ẹ rárá ló dá ni ló dẹ̀ ń pèsè fún ni òun dẹ̀ lágbára àti láàyàn tí yẹn bá wà nínú ìṣòro àwọn kèfèrè tàná mọ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó yé wọn gbogbo nǹkan yẹn yé wọn dáadáa wọ́n mọ̀ pọ́lọ̀ ọlọba tó tó dẹ̀ ń dẹ́dà ọlọba tó tó rọrùn àwọn pàápàá ló dẹ̀ ń láàáfíà fara níní tí bá wà nínú ìṣòro ló lágbára yẹn lọ́nà sọ pé wáyé dáa rọ́kìbò fìlìfìlì kì dáa ọlọ́ha mọ̀kànlẹ̀sìn aláhùdín sábáwà ló ń yọ ọkọ̀ ojú omi tí iṣan omi bá ń fa ọkọ̀ ojú omi mọ́ ọlọ́wọ́ báyìí wọ́n kírun ọgbà wọn sí lọ́wọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí pé ọlọ́run. Fàyìdá rọ́kìbú fìlìfúlìkì dáàwó lọ́la mú fúnlẹ̀ sí náà lágún tí. Ọlọ́run àbá ní tí wọ́n bá wọ ọkọ̀ ojú omi láwọn kèfèrè tàná yẹn. Ọkọ̀ ojú omi wọ́n fẹ́ dànù, wọ́n bẹ̀rẹ̀ sí náà lágún tí. Àwọn ọmọ pé nǹkan kan lè làyàn bẹ̀ ẹjọ́ lọ. Wàlámà náà jẹ́ ohun ilẹ̀ ìbárò ìdáhùn ìṣirìkún. Ṣé ẹ̀mọ̀ pé orí báhárì ni wọ́n wà, albáhárì ni búdù, albárì olórí ilẹ̀ Aláàrin tó ń bá wá kó wọn yọ tó ń bá wá bọ́ sórí ilẹ̀ tán. Fọ́lámà náà jáhùn ilẹ̀ lẹ́bẹ̀rù ìdáhùn ìṣirìkún. Aláàrin pàánà máa tẹ̀tẹ̀ wá bẹ̀rẹ̀ tuntun wá padà sí ìdàmẹ́ bọ́ wọn. Allah ṣùgbọ́n mùsùlùmí tò ní tí mọ́tò bá fẹ́ ná zẹ́ntì sí kọ̀kọ́ bá dún gbá ń tẹ́ máa gbọ́ tó máa jáde lẹ́nu ẹ̀ ah kò bójú wọn ni ọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láì tẹ́ máa bá lápò

ó wá ń sọ fún àwọn Muhammad sallallahu alaihi wasallam tó bá ẹ̀ǹkéjì wọn nínú àwọn ìbéèrè tí mo fẹ́ dáálẹ̀ yìí man khalaqa samawati wal ard tó bá bí wọ́n pẹ́ta ló dá sánmà àti ilẹ̀ wa sakha'a ash-shamsa wal qamar tó bá béèrè lọ́wọ́ kèfèrí yẹn pẹ́ta ló tó tálẹ́ni tó jẹ́ kí oòrùn tó rọ̀ fún wa tó tààlẹ̀ tó ṣe òṣùpá bó ṣe ṣe yìí. láyàkúlù nà lọ́ọ̀. àwọn náà ni ọlọ́run ló ṣe gbogbo ẹ. láyàkúlù nà lọ́ọ̀. àwọn náà dínkù tiẹ̀ ọmọ pọ̀ iṣẹ́ ọlọ́run ni. bàánà yóò fàkú. aláàrin tí wọ́n ṣe wọ́n tí wọ́n tí wọ́n dúró kan sí lọ́hùn. bàánà yóò fàkú.

àwọn náà mọ̀ pé ọlọ́run ló dá wọn kan ọlọ́run ló dá wọn náà. aláìláṣẹ dínú lẹ́kọ́ lẹ́sù wọ́lẹ́bí iná tábàdù mẹ́ndù ní àwòlẹ́yà àmà náà àbúdùhùn ilá máa na àbúdùhùn ilá ní ọkọ̀lẹ́bù náà ìlàlọ́ ìdòlèfà. eré jẹ́ àlàyé ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ kábàlè mọ̀ wípé àwọn ẹni tàná yẹn wọ́n mọ̀ tún mọ ọlọ́run ọba wọ́n dẹ̀ mọ̀ kún un ló dá ayé àtọ̀run ibi tọ́rọ̀ ti wá pakasọ láàrin àwọn àtàwọn ànábì ọlọ́run òun náà ni wípé ó dáńgbàtà ti jọ gbà bẹ́ẹ̀ ọlọ́run yẹn nìkan ní kẹwàá jẹ́ ká máa wá sìn o ẹ má jẹ́ ká tún sin nǹkan mí mọ́ ọlọ́run o ìyẹn ni kẹlìmọ̀ la ilaha illallah ìtumọ̀ kẹ́lìmọ̀ yẹn ta ti gbọ́njú bá ti pẹ́ tí wọ́n máa ń tu fún wa a ní kò sọ́ba kan àfọlọ́hun kọ́nà tó máa fi kọni láìlá kò sọ́ba kan ìlàlá àfọlọ́hun ìtumọ̀ yẹn o kò tún kan ṣé kò sọ́ba lákì ní ṣáà lọ́ba lákì ṣáà òṣìlẹ̀ ń kọ́ ṣé ṣọba ni àwùjalẹ̀ ń kọ́ ṣọba ni ẹ̀ṣì máa ní kò sọba kan a ṣe kò sọba lẹ́kòó ni ṣe àwọn Ìbàdàn lọ́ba ní Olúbàdàn kọ́ ọ̀n lọ́ba lógbọ́mọ̀ṣọ́ ni ibọ́ lọ́ba gbogbo olókàkiri wọ́n ti lọ́ba ìlú mi gan lọ́ba mẹ́rin márùn-ún abẹ́ ìdílọ́ tí wọ́n ń jà sí ìbọn ìtumọ̀ pé láìláà ní kòkò sọ́bà kan tó lẹ́tọ̀ọ́ pé ká jọ́sìn fún kò sọ́ba kan tó lẹ́tọ̀ pé ká jọ́sìn fún illa Allahu àyàfi ọlọ́run. Iqrarun lillahi subhanahu wa ta'ala bi sihatil ibadati wahdahu la sharika lahu. Lórí ẹ̀ta bá ti ń tó fún ọmọ wa àtàmọ kéwò wa ẹjá máa ṣàlàyé rẹ̀. Kò Kò sẹ́ni tó dì ìjọsìn àfọlọ́run torí ẹ̀ kẹ́lìmà yẹn nafiyun wa ìsìbáàtò ni positive and negative ni kẹ́lìmà la ilaha illallah èyàn gbọ́dọ̀ máa sọ ìkánú ẹ̀ kó wá panu lé lórí ìkejì o máa sábà wo àwọn èèyàn lára tí wọ́n bá ń sọ̀rọ̀ la ilaha àrárá ọ̀rọ̀ yìí ọ̀dá ilá Allahu parí ẹ̀. Torí tó bá sọ pé la ó ti sọ pé kò sọ́lọ̀ àti ní kò sọ wọn náà àrẹ̀bí kò parí ẹ̀ sí pé illa Allah sódí ẹ̀tọ́ ma bá ṣe tó yà yín lẹ́nu tẹ́fẹ́ tẹ́ pé la ilaha illallah ló mọ́ yín lára láti máa sọ ẹ máa sọ délẹ̀ ẹ má máa sọ láàbọ̀ Sẹ́yìn ti ń sọ La ilaha nafiyan jami'a ma yu'badu min dunillah. Rípe ó wá nẹgẹ́tì gbogbo táwọn èèyàn ń ó wá ń ó wá ń sojú rẹ̀ bọ́lẹ̀ gbogbo táwọn èèyàn tó ń sìn lẹ́yìn ọlọ́run أسألكم إلا الله مثبتا ìyẹn wá ń fi irin lẹ̀ fún wa wípé alẹ́rìnbádàtà níláàrí wàhàdàbò lórí ọlọ́run ọba nìkan ló dì sáàfù ká sí o láṣẹ̀rí kàlàwó bí ìrìnbádàdì kò sọ́rọ̀ ogún fún níbi ìjọsìn rẹ̀ torí ẹ̀ níbi tàdé ìṣẹ́kọ̀lẹ́wà sí ẹ̀yà ti mọ̀ ipé tó bá gbogbo ńlá ilá ìlọ́láwìyé ó tún gbọ́dọ̀ kínú tán kò tún lọ tẹfá ó gbọ́dọ̀ ma kínú kò tún tẹfá ó gbọ́dọ̀ kínú kò tún lórí òkè ó gbọ́dọ̀ máa kínú kò tún ní àfáà tó nìkápá lórí gbogbo nǹkan náà yani la ilaha illa allah illa allah ori keri kara re o tun lo fi wo le si din kankan si di ori sakan si din kankan afi lo do olohun oba e ara to fi ngbole si lohun o tun je gbede di ara go abolomo lu abi di ogun abi sogo aboya din kankan

ẹ̀dá máa máa ṣe adẹ́dà ni. Wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun. Ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ ń sọ fún àwọn òjíṣẹ́ rẹ̀ nínú tí wọ́n sọ fún àwọn èèyàn. Wa ma arsalna min qablika. Ọlọ́run sọ fún àwọn Muhammadu sallallahu alaihi wasallam wípé Òun aláwọ̀bá ọ̀rọ̀ àwọn èèyàn kan síwájú rẹ̀. Wọ́n ni gbogbo àwọn òjíṣẹ́ tó wọ́n ti ẹná bè fọ́ ọkùnrin tó rà níbà Muhammad sọ̀lẹ̀sọ̀lẹ̀. Ìlànà fi ilé ìhìn. Ọlọ́run ní gbogbo ọbọ̀ ti ẹná wọn yẹn, iṣẹ́ tó ń gbélé wọn lọ́wọ́. Anáhùlá ìlànà ìlànà fàáìlú. Ọ̀nà pọ̀ ní kí wọ́n sọ fún gbogbo àwọn èèyàn láyé. an la ilaha illallah message gbogbo àwọn ànábì ọlọ́run nìyẹn including prophet Isa tí wọ́n pè ní Jesus alayhi salatu message tọ́lọ̀ ọba fi ọ̀rọ̀ náà sáyé ni pé kò sọ́bakọ tó yẹ ká máa jọ́sẹ̀ fún lódúdú àfọ́lọ́run òun náà

tàbá tó ní páwọn kan tó ń sìn kan nínú àwọn ànábí ọlọ́run yẹn a ma wá léèrè pé kí ló fà gan kí ló yẹ kó farú eléyìí ná ṣẹ́yìn òrónú pẹ́ nìyẹn wọ́n bí ní ṣẹ́yìn ọmọ pé ya rẹ̀ tó bí náà gbà tó wà nínú oyún gbogbo aláboyún ló ń bẹ lọ́wọ́ ọlọ́njẹ́ ń sọ láyọ̀ ọlọ́run wo wá nìyà rẹ̀ ń bẹ̀ pé ọlọ́njẹ́ ń sọ láyọ̀ ṣọ́ ọmọ tó gbé sínú tẹ́ ń pè lọ́lọ́run lónìí náà ló ń pè pé oyún inú mi jẹ́ ń sọ láyọ̀ kò bá làákàyè mú torí tọ́lọ̀. wa yu'min billahi faqad istamsaka bil urwatil wuthqa la infisama laha wallahu sami'un عليم aláwọ̀ afẹ́yìn rẹ̀ fún anínà alùkùránì pé wọ́n máa ń jẹ́ ẹni tọ́lọ̀wọ́n tí ó ti pàlànà à ń sin kan mí lẹ́yìn ọlọ́run ọba ti. Gbogbo ẹni tí ó bá ti bá wọn pè nǹkan mí lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. Wọ́n ti fún mi bí láàá. Tó nígbàgbọ́ nínú ọlọ́run tó dá ayé àtọ̀run. Bàbàdé sàmùsákàdé ní àwọn wákìlì wọ́n tún kọ́

ó ti bọ́ sójú ẹ̀ gangan. Ìdánmọ́rùn-ún Ọlọ́run bá ní. Ṣẹ̀hídà lọ́rùn la ilaha illa hu. Ó náà ọlọ́run bá la ilaha illa hu. Ipò kò sọ́ba kan tó yẹ kéèyàn máa jọ́sìn fún lódodo àfún ọlọ́run. Wal màláìkà. Àwọn màlẹ́kà ọlọ́run gan pàápàá náà àwọn náà tún fi rinlẹ̀ bẹ́ẹ̀ ọ jẹ́rìí bẹ́ẹ̀. Wa ulul ilmi ọlọ́wọ́ ọba ò kọ́ ìmọ̀ bẹ̀rẹ̀kọ́ gẹ́gẹ́ bí tẹ̀sílì lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀nà kọ́ ìmọ̀ bẹ̀rẹ̀kọ́ ìsọ̀ wọ́n nílé yẹn ń padà lọ bá ọlọ́wọ́ ọba lè pé ọlọ́wọ́ ọba dúró déédé pẹ̀lú dáadáa rẹ̀ kó nìkan ló ń dá jẹ́ ọlọ́wọ́ tó ń túmọ̀ sí pé kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ ká máa sìn àyàfi ọlọ́wọ́ ọba ò al-azizu lọ́lọ́wọ́ al-hakimu ni ó wá yẹ ṣàlàyé ohun tí gbọ́lọ̀n ala aláwọ̀ tó kó sínú torípé gbọ́lọ̀n nǹkan tó kẹ́nà ni lábẹ́ bẹ́ẹ̀ náà láti wá mọ̀ wípé tíyàn bá ti kọ́kọ́ gbà sílámù lónìí látàrí àwọn ànábí ọlọ́run ní ni kó fi rinlẹ̀ pé kò pé ká bá ti àti pé Muhammad sọ́lọ́sọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ni àti pé ànábẹ̀wà Ìsá alayhi salatu wa salam ẹrú sí ọlọ́run lọ́wọ́n náà òjíṣẹ́ rẹ̀ dẹ̀tún ni tí a bá ti fi lè mọ̀ bẹ́ẹ̀ ẹni náà ti bí ó ti gbà sílámù nìyẹn first stage nìyẹn tó dẹ̀ pé stage tó ga

tí wo ẹnu rẹ̀ papọ̀ mọ́bítà bẹ́ẹ̀ kí bọ̀ tàbá fẹ́ fi ṣí ìjọ lè ṣí àwọn níbẹ̀ẹ̀rẹ̀ ní a kò lè ṣí èyàn máa bá tàbẹ́ ṣí yẹn jẹ́ nìyẹn àbíkẹ̀ kí yàn kan kọ́kọ́rọ́ yẹn torí pé kìí ṣe ṣe tí ẹ̀ ó níbẹ̀ ṣe wọ́n ní ṣùgbọ́n gbogbo kọ́kọ́rọ́ ló ní eyín tí yàn máa fi ń ṣí ilẹ̀kùn wọlé ó léyìn rẹ̀ gbọ́dọ̀ pé ló máa fi ṣí ilẹ̀kùn àlìjọ́nà wọlé easily ìyẹn náà ṣòro tó la ilaha illallah tàbí kàálẹ̀ ṣòro tó la ilaha illallah al-awwal ṣó ń yẹ wa máa lẹ́yìn mímọ̀ àmájẹ̀mú yẹn ìyá wá wára rẹ̀ rí pé ṣé mi tí ẹ̀ nígbàgbọ́ nínú pọ̀kan lọ́lọ́run ṣá olóyẹ ká máa sìn àbókù sídè kàn májẹ̀mú tí wọ́n kàálẹ̀ méjèèjì yìí tí ó pé sí mi lára ṣá yé ni ṣá náà lábẹ́ fìrọ̀lẹ́ yìí ṣe àlàyé rẹ̀ lábẹ́ wọn bá ẹta bá ṣe lálàyé bẹ̀ kọlọ̀njú ṣàǹfàní fáwọn tàfẹ́ sọ àtàwọn náà tàfẹ́ gbọ́. àkọ́kọ́ nínú ṣòrótò láìláìlọ́lá ṣàrìtò awwal al-ilmu ó ti ẹka sọ ń tà ń pè ní ṣàrìtò gan ń tà ń pè ní àṣàrìtò ma yalzam min wujudihi wujudun wa min adamihi tàbá ti ń rí nǹkan yẹn ohun tàà fẹ́ ṣe náà ti gbà ṣíṣe tàbá ti rí lápẹẹrẹ ẹ ẹgbùn orí pánì yìí ẹlọba wa yọ aṣọ tó hásìdẹ̀ ẹlọba wa yọ kúrò àti gorí pánì olè abùkátà àkàbà ládà tàbá ti rí ládà òkè

ó gbọ́dọ̀ mọ gbólóhùn yẹn yí ẹ kó mọ túmọ̀ ẹ̀. fa'lam annahu la ilaha illallah. ọlọ́run ni ẹ lọ ayin ya náà tẹ́ẹ̀mọ́ ọkọ̀ tẹ́ẹ̀mọ́ ọkà kí àìlèkọ́ àìlèká ipò sọ ìdí olódò ìgbàtẹ́ máa tó di olódò nìgbàtẹ́ ìbá mọ́ Ọlọ́run bá yín ẹkọ́kọ́ mọ́ Ọlọ́run ẹwọ́ Ọlọ́run bá yín máa àìlàmọ́ annáhùn láàrín ìlàgà ni. العلم يلا كوكا وقال صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة ويسراباني من مات وهو يعلم وهو يعلم العلم العلم يعني تبع كتود معمداج أنه لا إله إلا الله أبكي لا معمداج يا ولد شو دي لو جبالون لولون شا ẹ tó bá ti tẹ́ ẹ lójú ó nídì láti tún máa rí ọṣẹ ìtajà ọṣẹ àwúrẹ ọṣẹ ìyọ́nà àwọn àgbà orí náà fi léyìí pọ̀ ní kí máa fi pàdódó ní ní mẹ́pẹ̀ kíkẹ́ nìkan kí ah. bá ti mọ́ ọlọ́run gbogbo gbogbo ọlọ́run ká gbogbo ohun tó sọ yẹn ó mọ̀ ó ní lórí ẹ̀ wọ́láyé abẹ́ ẹ̀yànjú ẹ̀ torí pé problem tó ń sọ yẹn kò wà físíbù kò ń ṣe sickness ní a ń treat lọ torí ẹ̀ o lè jọ sítù ní ṣokò sọ fún dókítà kú ah, nǹkan ṣe ní kí ló ṣe madam ah lọ́tẹ̀lẹ́jọ́ mẹ́ta yìí mi ìtadájá ní àá ah, dókítà kọ́kọ́ wẹ̀ pé psychiatric ló yẹ kí madam yìí lọ Ìlànà ah, jẹ́ ìyákọ̀ fọ́pọ̀lọ́ sọ pé ẹdúrún ló ti mọ́ tún ìṣẹ̀lẹ̀ next person jagbọ́n sọ fún àwọn tó madam tó wà tàyẹ̀ tí mo yẹn rí fún àwọn sí àrò ẹ̀hẹ́n ó dà pé kí ló ṣẹlẹ̀ kí náà sọ wọ́n náà ta dáadáa ó dà pé nǹkan ti because tó ń wòrán títù ẹni tó ní kápá àti wu àrùn yẹn sọ̀nà ọlọ́run ìlà máa ń ṣe hídẹ́bì haqqi wa hum ya'lamun ọba náà tí wọ́n tí a dìsáyà lìjọ́nà kalẹ̀ fún ìlà máa ń ṣe hídẹ́bì haqqi ẹni tó ti màmọ̀ dájú pé kan lọ́lọ́run tó dọ́lọ́mọ̀ tó dùn tó dẹ̀ mọ̀ tó nímọ̀ nípa tó mọ̀ yẹn tẹ́nìkò tó lè dárú mọ́ lójú wọn natakudu bi alìsínàtìmù. Torí pa àjọ ń kírun à ń tò sẹ́gbẹ̀ ara wa, àmẹni tó yẹ̀ṣẹ̀ láǹkan kó tó kúrò nlé. Àmẹni tó ṣì ní kan nínú kọ̀rọ̀ yàrá, ọkàn ìyàwó ẹ̀ oníbi tíyàwó ẹ̀ lè dé nínú ilé ẹ̀. Kára ẹlòmí oníbi tíyàwó ẹ̀ ni wọ́n dúró pẹ̀ báyìí wọ́n máa kọ́ra ní. Mo sọ fún ẹ, mo sọ fún ẹ kó tó lọ síbẹ̀ yẹn o. Ah, kí ló ṣẹlẹ̀? Mo sọ fún ẹ, mo sọ fún ẹ ṣọ́rẹ́ o. tó jẹ bá rí kó faramọ́ kí ló wá ilé mùsùlùmí ó ṣe wá dìbí tó bí nìkan gbọ́dọ̀ wọ̀ ó ṣe wá dìbí nga ìwò ilé mùsùlùmí ó wò ó kú lọ́dọ̀ tí wà kọ́ lélé yẹn kẹ àwọn gbogbo yẹn tó bá ti nípa gbogbo nípa pọ́kọ̀ ṣoṣo lọ́lọ́run kí yẹ̀kínù wà fún ẹ̀. Àlẹ̀yẹ̀kínù. Torí pé yẹ̀kínù yẹn ló máa yẹ kúrò nínú àṣàkù. Bí a ń yẹ́kù na kọ́ ìlú ha, mo sẹ́ǹkì náà bí máa dé lónìí, àbẹ̀rẹ̀ kẹ́lẹ́ máa ti yẹ̀kì náà. Ní ṣọ́nà tó náà ṣe láìláha, ìlàláìláha, ìlà. Ẹ̀rí ṣẹ́rí bí bó ṣe ń kó bó yóò dé inú ẹ̀ àlèyàkínú mílíọ̀nà àti lá ẹ̀yọ́nú kó tó wá sí program ó ti lá ẹ̀yọ́nú ó dẹ̀ ti lá àwọn àsọjùn oríṣìíṣẹ́ àwọn àṣégbà yìí àwọn oríṣìíṣẹ́ ìsáwọ́ ó ti pọ̀ fọ̀gán kúrò kó tó kúrò lé kọ́dà tó máa ń lo nǹkan tó fi máa ń gba olówó àwọn èèyàn àti máa tọ́lá òde yìí kẹnu kọjá kí a máa mú nǹkan gidi lé lọ ah, gbogbo ẹ̀yẹn bí ọkọ̀ ìyàwó ẹ̀dìdé ẹ̀dìdé lẹ́kọ́nà ẹ̀ máa bọ̀

kò màmà dájú gbọ́lọ̀ láhìlára tó ń pè fọ́lọ̀ ló lè ṣínà fún bìlífù ẹni pé àfikò òun rí àwọn èèyàn jẹ kóhun fi mékẹ̀ láyé. wọ́n iná lè ìmọ́nà láyò gì ní fíìlì ilá àìlèmọ̀lẹ̀yàn kí ní láìlèmọ̀ kò tí ì fara rọ kò tí ì dúró déédéé

tó bá sọ pé ṣé o rò pé ilẹ̀ Yorùbá yìí èèyàn lè gbé ilẹ̀ Yorùbá yìí láì ṣògùn ṣá ṣé obìlípù àdúrà nìkan yẹn lè ṣe àwọn àbá àtànsọ orùkọ́ àdúrà nìkan lọ́n ṣe ṣé obìlípù àdúrà náà ṣe wọ́n máa á bẹ̀rẹ̀ sí dàrú mọ́ lójú yẹ̀kí ni gbọ́dọ̀ wà innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ẹgbọ́n bọ́lọ̀ ti sàrà ní oúnjúwe innamal mu'minun fẹ́ dì describe àwọn olùgbàgbọ́ òdodo. Innamal mu'minun. Ọlọ́ni dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo lóòótọ́ lóòótọ́. Alladhina amanu billahi wa rasulihi. Àwọn làwọn ẹni tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀. Thumma lam yartabu. Wọ́n gbà mẹ́bí bá àtàwọn tó ṣíwájú. Thumma lam yartabu. Thumma lam yartabu. Lẹ́yìn náà wọ́n máa ròyìn ròyìn. Ìyá mi ò ìyá mi ìgbọ́lọ́gbọ́n ṣàdúà. Nígbà táà fún àmì ìbá tún ọlọ́run kájò ilẹ̀ Yorùbá láwà ẹ máa jẹ́ àfáà lóhun kí o lè lárọ́wà ni wọ́n ń ké àjẹtọ̀ ń yàtọ̀ sájẹ ti bí <laughs> ìyànà bá ah, ah, tó rò pé ètò ọwà o ìmìnà dá o gbáà sọ pé ó ti ń ọkàn ọkàn rẹ̀ balẹ̀ mọ́ torí ẹ̀ tó wá gbọ́dọ̀ ìyá tún dẹ̀ ìyá fẹ́ lọ sí hajj wọ́n tún yẹ ṣẹ́gbò kan tó lọ àfikàwò bóyọ́ náà dáa torí hùn hmm, kí pléèni máa lọ já lásìkò tèmi kò ní dùn ọ́ ثم لم يرتاب ثم لم يرتاب ọlọ́wọ́ ní àwọn tí wọ́n gbọ́lọ́n gbọ́dọ́mọ̀ kọkàn lọ́lọ́run wọ́n ọ̀dẹ̀ táwọ̀

ṣe ń ṣiṣẹ́ tọ́ ìyẹn ẹlẹ́kẹta nìyàn ẹlòmí kí níyẹn yé dáadáa ó dẹ̀ mọ̀ ṣùgbọ́n kọ̀ sọ pé ẹ òun gbà lóòótọ́ ṣùgbọ́n lórí pé mímọ́ gàfàrà lérọ̀ ṣùgbọ́n lọ́kìtún àdúrà kí ń tètè ṣiṣẹ́ fún òun

ó ṣàfẹ́kù kó gbà á wọlé kó bẹ̀rẹ̀ sí lò ó ibi tọ́rọ ti ẹkù sí nìyẹn agbọ́dọ̀ gbà ò lẹ́kọ́ọ̀lì ní ìtàrà ọlọ́run tó jẹ́ ká mọ̀ pé dandan ni ká gba gbólóhùn yẹn gbọ́ ká dẹ̀ máa dùn òṣòro lẹ́bí na zalamu wa إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون الله بان تبارك يقول كما احشر الذين ظلموا احشر الذين ظلموا ẹ bá mi kó gbogbo àwọn tí wọ́n ṣàbòsí láyé yẹn wazwajahum wọ́n dododo mọ̀ láyé wọ́n ma mo ṣàbòsí àwọn àti àwọn ìyàwó wọn kó wọn jọ ma kanu yabuduna gbogbo yín bá lele ọ̀dọ̀ yín lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ma fi sí Allah tí bá lele bá gbádùn tó bá dúró dédé pẹ̀lú àánú ọlọ́run ìyàwó rẹ̀ náà gbádùn pẹ̀lú ẹ̀. Òṣìṣòro lẹ́bìn ìnàbọ́lá mú wá zuwa ẹ̀jẹ̀ ó dẹ̀ ń tẹ́ sí ìyàwó ẹ̀ pé tó bá ti bá mi ló máa kọ́ ẹ̀ inú ilé yóò lè tú ẹ lára òun náà ló fọ́ọ̀sì ìyàwó ẹ̀ tó fi di pọ́bìnrin ẹ̀dẹ̀ ni tó ń ṣòkú obìnrin yẹn fẹ́ gbádùn kò sí aburú tóbìnrin tó jẹ́ ìyàwó lé ń ṣe lónìí tí kì ṣe 90% àṣìṣe yẹn látọ̀dọ̀ ọkọ ibi o ìtí ò bá fẹ́ gbabẹ̀ áyàfilé ọkọ lẹ̀ ni ẹ̀rù ma ń sábà bà wọ́n kódà àwọn bàbá wọn lẹ̀ Yorùbá náà nígbàgbọ́ pé tọ́ bá ti sọmọ fọ́kọ ọ ti bà pé tọkọ láṣẹ nìyẹn Ngbà wá dọ́dọ̀ ti ẹ wọ́n ló wá sọ́dọ̀ lóògùn wọ́n ló sọ́dọ̀ ṣòkúṣòkú. Oṣùṣòro lẹ́bìn iná bọ́lámú. Ìwọ́n ló sọ fún wípé wá wá wá má gbé fìlàmù mi ṣe Christmas délé mi o. Wẹ́zọ́ ẹ̀já hàn. Ìwọ́n ló kó bá obìnrin yẹn. Torí ẹ̀ láti kí àmọ̀ tọ́bá ti wọ́n máa ń يعبدون àti gbogbo tí wọ́n ń fi ẹ̀jẹ̀ awó sọ́fikù min duni llahi ọba jágbẹ́rẹ̀ ní ìfẹ́lò báyìí tọ́ wá fi ẹgbù yẹn pátán àwọn ẹ̀ṣẹ̀ wá tọ́ ẹ̀jẹ̀ min duni llahi àwọn Allah aláàrin ara kó ọjọ́ lálẹ̀ kìyàmà. Mìndù ni láàrin fàyàdúhùn ní láàfíọ̀ pẹ̀lẹ̀ jẹ́ sí. Aláàrin òun wá pàṣẹ fún àmàlẹ́kà pé ẹ kó àwọn ilé ẹ̀dà wọn gìrìgìrì lọ́dà wọn sínú jahannam. Ìnáhùn káàkùn ìdákin lálẹ́hùn láàrin ìyá Ọlọ́run tí wọ́n máa ń ṣẹ́gbà gbà náà ni kó bẹ̀rẹ̀ sí ṣègbéraga wọ́n nígbà wọ́n ní juwọ́lẹ̀ wọ́n máa sọ wípé látàríkù lè ṣàrẹ̀ mẹ́jìlú a máa sọ pé àìnà látàríkù alìhàtìnà wá fi àwọn ọlọ́wọ̀ àwọn Ṣé ti gbọ́? Látàrí. Àwọn ọlọ́run táwọn ń sìn ìṣá máa wá fún ọlẹ̀. Àlìhàtìnà. Àwọn òun ti ṣó wá lọ da fánù ni. Látàrí kú. Òun kírun gbogbo tó ń bèèrè máa ń dáwó Bọ̀ ṣó máa wá da fánù náà fún àkílẹ̀ sọ yìí. Iná látàrí kú. Ìyá sọ pé for past ten years ti

ṣé nǹkan ti máa ṣe yín báyìí ṣé ẹ̀ ti wá gba bèrè mẹ́sì báyìí ṣe àgbétọ́ máa sọ ni ẹ lọ́dà àwọn ìdílé gba bèrè mẹ́sì wọ́n ń dà pé lónìí fa gba bèrè mẹ́sì wọ́n sọ directly fáwọn ànábì ọlọ́run lánàá anta sahiru anta majnun wọ́n sọ fáwọn kò pè dán tó fi dín tọ́lá dìde sọ pé máa ń tàbí ní àìmọ́tẹ̀ rọ́bìkà bí mọ̀jínú má dáadọ́ kí ń ṣe wèrè mm. ṣàfihànlẹ̀ wọ́kọ́lù máa fún wọn lẹ́sìn máa wèrè àti wọn. Wọ́n àwọn ọ̀gbọ́ ọgbọ́ eléyìí lásìlọ́dà àwọn sẹ́nìtà náà oríṣìíta ọ̀yọ́ ti wáyé. Àwọn tàbá àwọn ọjọ́ èyẹ mọ́sílásí wọ́n dẹ̀jọ́ èyẹ lédì. Kí

kò sí ká ti síra. máa lọ sí ìrìnà bí hádà fìlìmí láti àṣírà inú ìlà òkùtìlá kan. wọ́n gbà wípé gbogbo ń tà ń sọ lónìí pé kò lè wọ́ọ̀dù èèyàn gbọ́dọ̀ ló ń bọ́lọ̀ ń dúró nìkan àbí kó tún fẹ̀yìn ẹsẹ̀ tilẹ̀ mú torí ẹ̀ ìyẹn lè máa gbọ́ pé àbíkéyàn jáde sọ́ra rẹ̀ o àbíkéyàn jáde sọ́ra rẹ̀ o ojú lásán òjé ìpínlẹ̀ Yorùbá yóò ilẹ̀ èèyàn dúdú láwá ó alkọbùlù èèyàn ni ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ṣẹ́rùtò rọ́bìnrin májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú sáàbí máa mọ̀ ipé tí lóòótọ́ lóòótọ́ tó nígbàgbọ́ nípa gbólóhùn la ilaha illallah alẹ́ẹ̀kẹyàtù àbókan ń sọ lórí àwọn lásán pé àwọn ahlu la àwọn ní ahlu la ilaha illallah ashabu tawhid ẹni tí ó mẹ́bọ kẹ́sìn ẹni tí ó gbà pé ṣéèkù kan ló lè ṣe kankan nígbàtẹ̀ pẹ̀rá ní ahlu la ilaha illallah tẹwà tó pé yá ṣe ìhà Ibrahim ara ó tó lè wà ara gẹ̀ẹ́dìlẹ̀ ìdíga ọdẹ́ka ṣe ahlu la ilaha illallah gáwọ́ tó lè wà olùgbàálẹ̀ gbogbo àgbáyé gífí ní ìjọwà gbà mílẹ̀ wá ṣàánú mi àá ṣọ́lọ̀ ló ń pè yẹn àbẹ́yàn kí ni ìyàtẹ̀ ilé ìpẹ̀lẹ̀ tó pànábìnrin sá lọ́lọ́ ó dẹ̀ pẹ̀lá rẹ̀ ní ahlu la contradiction contradiction tí ò rújúmọ́ Àlìíkìyàdù ni májẹ̀mẹ́lẹ̀ ni tá àgbà lórí pẹ̀lú àlìíkìyàdù? Àlìíkìyàdù. Àlìíkìyàdù ni pé ń bà tó ti gbà báyìí. Ó wá kókó bẹ̀rẹ̀ sí jẹ́ kí nǹkan yẹn ṣiṣẹ́ kó juwọ́ jù sẹ́lẹ̀ fún lílò ó. Wa man yuslim wajhahu ila Allahi wa huwa muhsin. فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ẹ má jà fi ẹ̀kọ́ kaná fúnra wa. ọmọ yóò sílé mọ́ ní àbú ìlà láàáyé. ẹ̀yin bàbá wa tẹ́ màmá wa ẹ má jà máa rí gbẹ̀lẹ́ sára wa kápẹ́lẹ́ rẹ̀. ṣẹ́rí àwọn àgbàlagbà tànáà wọ́n ní pátápátá láà fọ́jú kúmọ̀kúmọ̀ láà dẹ́tẹ̀ wọ́n lójú àfọ́ ọ̀fọ́ tán ìjà ló máa ń dálẹ̀ ẹjá sóòtọ́ bó ṣe rí fún wa nínú Islam torí pé èèyàn ti ń ṣe Islam kì í ṣe túnmọ̀ rẹ̀ ní pọ́lọ̀wọ̀ ní fàdánwò kànyàn kì í ṣe túnmọ̀ rẹ̀ ní pé èèyàn ní ṣọ́ọ̀tì nínú ọjà

ah ohun gbọ́dọ̀ kú báyìí o kọ́dẹ̀ lè máa tẹ̀sí ma sọ pé tóun bá kú báyìí ojú á tì yín o <laughs> ni, ló sọ́njẹ́ òní bá fi lè dìde ojú tẹ̀yìn aláàfà ah torí torí ìdí èyí ẹlòmí ọmọlẹ́lòmí ń wá tó náà sí ẹ̀sìn rẹ̀ fi jábọmọ lọ́wọ́ ó dúró dédé tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ má gbàgbé wọ̀lá èèyàn ti ń wọ nìkọ́ òbùkò náà èèyàn gbọ́dọ̀ dúró dédé kó dúró tán èèyàn dánù pọ̀ sí ṣòkò tó wá fò sókè kòráò èèyàn ti tẹ̀mọ́ ti ń kínú fáwọn èèyàn kòráò èèyàn ti ṣe wà o káàkiri kò tí ìran ohun ó dìgbà tí àwọn àgbàlagbà lè bá náà lẹ́nu ìjà òdé bá challenge tí ó dé kó wá sí ti ẹ̀ a ah, ní mọ̀ bá olóṣe rí ìgbà tó bá délẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ wá mọ́ tún kọlẹ̀ ẹlùmí àti ní ọ̀rọ̀ owó si ni nkan méjèèjì yẹn tí o bá ti ṣẹlẹ̀ sẹ́dá ẹ̀ ni mọ iwa gangan ìwọ níwà ló sì hù ń jókòó wájú ń àwọn olówó tán tán dájú náà dé máa rójú bẹ́ẹ̀ náà ni tá ń pè ní pọ́fátì tọ́lọ̀bọ̀ bá àti ìdí òṣì níyànwò ẹ̀ nípa ìpé ìrún tó ń kíyàn ṣe ló wá fi ń sọ pé ọlọ́njọ́ báyẹ̀ kówó ìtàn o níjọ́ tó bá ni pé kò ní o oh, understand ọlọ́run òun kírun fún òkí ló wá lè jẹ́ tó jẹ́ pé òun lè wá kan wáì ní ṣó tọ́ sí ìdíṣẹ́ mi ló yẹ kọ́ lọ ń ṣe léyìí ah, àbátà ló ń fi ìrún ẹ̀ tẹ́lẹ̀ yìí

fàkọ́dé ìsàmùsàkà bí ìrìnrìn wá sí ìlú ẹ̀kọ́. ọlọ́ni irúfẹ́ èèyàn báyẹ̀ ti jìrọ̀ mọ́ ọlọ́run tó yí ṣíṣí yẹn. àìdè láìláà ìlàmọ́. ó ti jìrọ̀ mọ́ bọ́lọ̀ láìláà

nígbàtà wà ń kékeré mọ́ ọmọ ìyá yẹn lẹ́ni tí ẹ pé ìyá yẹn ò rọmọ bí tọ́ fi dàgbà tó fi di pé tọ́ ó dẹ̀dẹ̀ tí wá bọ́ báyìí tọ́kọ ìyá yìí fi jáde láyé ìyá yìí ò rọmọ bí tí gbogbo èèyàn náà mọ̀ pé wọn bí ma ìtọ́wà fọ́nì ilẹ̀ ni pé ọlọ́májà gọ́ ọlọ́májà konú àmín lè mẹ́kàn lọ abúlé abúlé sẹ́ríkí ní fọ́ lọ́n bóyá lè rọ́ máa dúgbò ọ̀dọ̀ wá bí wọ́n kọ̀ mẹ́kàn lọ abúlé wá sẹ́ríkí lọ́dún náà bá ṣe wà láyé náà wa ìlágbájá àwọn ọmọ rẹ̀ rẹ̀ wáyẹn ọkọ ìrọ̀mọ́bí lé ọkọ wọ́n wọ́dọ̀ rẹ̀ pé

can you just imagine èyàn kan máa ń gbé sídàkà ẹni pé kí ló ṣẹlẹ̀ sí kèdè rí báyìí tí wọ́n dọ́ọ̀lù lọ́pọlọ tó báyìí

nígbàtọ́lọ ń bá sọ àwọn àgùntàn àgbò tó kan ara wọn eh, gbogbo àwọn ẹranko yìí ń bá ní kí wọ́n di ẹ̀pẹ̀ àwọn náà máa sọ píkà náà di ẹ̀pẹ̀ lónìí ẹ̀tìrì ẹ̀wù ara pé ẹran màná eléyìí èèyàn màlè

wàlá tẹ́sírù kìnnì gẹ̀rì láì bàbá ọ̀hún. ẹjá gbá ẹ̀sìn ọlọ́run bá mú dáadáa o. àlàkọ̀bí lẹ́dí àjìnà wà á kọ́nà. ẹjá dèrò mọ́ òkú ọlọ́run ọba tí máa ń rọ ní lọ́rọ̀. bí lẹ́dí àjìnà wà á kìnà. ọba tó yẹ ọba tí máa Ẹ má jà tún ṣílẹ̀kùn mí ilẹ̀ láti tún ní ìgbàgbọ́ nínú kan méjì ọlọ́run ọba lọ. Ẹ má síbò mí náà wà ń bẹ̀. Kẹ́rí gbogbo àwọn ogun yẹn, ẹ ìṣàlàyé nǹkan kan fún wa. Torí pé nínú ibi táwọn èèyàn ti sọnù ni pé jẹ. tún máa fi tí ò pé ewé rẹ̀ kù kan. Àwọn confam àwọn àfà ìlú láìfà ìjẹ́ àwọn ajẹ́bí ìdán ògùn àwa ò dísùtì pé àwọn ògùn kìí ṣiṣẹ́ báwo lògùn ṣe ní ṣiṣẹ́ báwo ni ò ṣe fi dán in tá ń ṣàlàyé ní wípé tọ́lọ́wọ́ bá sọ fún wa ní pé ìlànà ti ṣù nìyẹn o àwọn tí ṣètọ́ àwọn tó náà dẹ̀ máa fi ní ọlọ́dẹ̀ ti fún ní àdá pé máa ṣe ṣùgbọ́n àwọn èèyàn tèmi àwọn olùdọ́sùn àwọn tó mèmí ọlọ́run dáadáa lẹ́ẹ̀sẹ́láka aléhìm solitọ́ ó nínú ìkàpá lórí ni máa ní ìkàpá lórí ẹ̀ torí ẹ̀ta bá ti rí mùsùlùmí tó ti ń ṣóògùn èṣù ti ajáàkì ẹ̀nìyẹn èṣù ti ní ìkàpá lórí ẹ̀nìyẹn mùsùlùmí tó bá ti nígbàgbọ́ nínú pé gbogbo nǹkan yẹn lásán ni ìlànà èṣù kò bá jẹ́ ìlànà èṣù èyàn ṣòwò èyàn ti ṣe oṣù rẹ̀ ń lówó lọ́wọ́ nígbàtá ní olè jíjà òta jìbìtì lílò òta ṣé tí mọ̀rọ̀ nípa ẹni tó bá jalẹ̀ tó bá lu jìbìtì kò ní lówó lọ́wọ́ ó náà máa ní ṣùgbọ́n owó èwọ̀ owó haram owó òbínú ọlọ́run lówó tó ní owó ẹkún ọ̀la lówó tó ní

táà ti há wọn sórí láti over 20 years tó sì wà lọ́kọ́lọ́ tí ẹ pàmọ̀ páwọn ògùn tí èṣù kó àwọn bàbá ńlá wa kan nìyẹn tí ẹ pé tí yàn bá ń ṣe wọ́n tó bá ń kírun kò nínú tó bá ń gbàwẹ̀ kò láwẹ̀ kódà bí mo ṣe jókòó yìí ìkan hó lórí gbogbo tó fẹ́ lò síbẹ̀ ó ní náwà náírà ó ṣe tọ́ nílẹ̀ dúró sí dìkì níyẹn gbogbo tó fẹ́ lò síbẹ̀ ó ní sọ ẹniyàn tó fi gbá ọwọ́ yẹn wú wú lọ bẹ́ẹ̀ ẹ̀rọ rẹ̀ tún tí wà fi kú lẹ́rọ yẹn kílẹ̀ ọ̀rọ̀ tí inna lillahi wa inna ilayhi raji'un àyíngbàtà àti ẹ̀títọ̀ ìdí bá sẹ̀rọ̀ pàápàá kò ṣe kò connected gan Idoti kan n'inu ara idoti kan n'inu ara máa fi sílẹ̀ nù to si tó ti wúyá dẹ̀ máa lo

ẹwọ agbára ṣetán Òfíkúlẹ̀ àrídé mùjìrìmú wà múnáfikún. Gbogbo orí ilẹ̀ ayé lọ́lọ́wọ́ bá fi gbogbo ayé níbi ẹ sí. Nigeria ni kọkọ na ogun burúkú yẹn wà ó wà ní India ó wà ní China ó wà ní Egypt kódà àwọn olóògùn burúkú wà ní àrídé wọ́n fi kúlẹ̀ àrídé mújírí wà mú náà fi kún gbogbo ọjà ilẹ̀ ọlọ́ọ̀bá fà ẹni bí káàkiri ní ń lò wọ́n. lè nìkan nìyẹn máa ń sìn yẹn kúrò létí àwọn aláìgbọràn. yá dùn. torí àwọn àwọn ògùn burúkú wà tó ń jẹ́ ṣùgbọ́n tí yàn bá ti lù wọ́n kò náà túbọ̀ tán gbàgbé ọ̀run gbàgbé àlìjánà fọwọ́ mú kan torí ìhàlẹ̀ òṣìtá àwọn afúnijẹ́lá bí ẹ máa ń hàlẹ̀ èrè tó máa ń yà mílẹ̀ ẹnu kékeré ń ṣe yí a ti ní tó dáa jùlọ láwá fi rí pé kì nígbà tí ó sì lágbọ́ yẹ́sì ìgbò jókòó ti mọ́ ha ó dẹ̀ dúró dìbí tí mo bá fẹ́ kọ́ ìyàn gbà ìyàn ọlọ́run fóríjì orí ni ó tí wọ́n máa ká gbogbo nǹkan burúkú yẹn náà láti kọ́ nígbà tí gbogbo wa lánìí bí ọmọ tó máa lọ́lé kẹ́lá ọdún yẹn sẹ́yìn tí ò ní àkáǹtì kéré ṣùgbọ́n bá ti wá ṣàánú èèyàn tí èèyàn ti bọ́ sójú ọ̀nà kí la tó ń fèrà nù ṣe kọ́lọ̀ ń yá fi wa ọ̀rẹ́ wa gbájò yìí ló ń challenge ní pé ha ah, ah, gbogbo kìíní yẹn gbogbo kìíní yẹn ah gbogbo ahò kálò mọ̀ pé ẹ̀sùnà yẹn máa padà wọ̀ mí lára báyìí wọn bá dẹ̀ ti gba gbogbo ẹ̀ngbà yẹn pẹ̀kẹ́ ní kì fọ́n ẹni rárá wọ́n bí ọlọ́run kọ́lọ̀ jẹ́ kí súnà yẹ yí ẹ̀yìn náà ìlànà alábìyàn kó yẹ yí gbogbo nǹkan ẹbẹ́yàn bá ṣe tó bá kírun kò nírun bó gbáwẹ̀ kò láwẹ̀ bó ṣe hajj ó ṣeré lọ ní torí pé lànà ṣíríkù ni ntọ́lọ́dẹ̀ sọ ni pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wọ́n forí jẹ ẹni tó bá wọ̀ òun lórí ẹ̀ṣẹ̀ ní òun pọ̀fọ̀ òun forí balẹ̀ fún kankan òun tẹ̀jẹ́lẹ̀ fún kankan òun lọ bí sáárè olóntọ́rọ̀ kọlọ́wọ́ òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fàlìsínà táà ní ìfàlà tẹ́kì rọ́bìn máa àbàdàn àtẹ́yìn màmá wa àtẹ́yìn bàbá wa tí ń lọ́lọ́ ìtàwà lè sọ fún ìlàwà ń sọ yìí bájẹ́ káwọn àfá pọ̀ láyé lónìí adẹ̀sìrú pọ̀ adáyérú pọ̀ abáyéjẹ́ pọ̀ nínú wọn ẹlọ́mà lọ ṣàmójútó àwọn kan méjì tàbẹ́ sọ fún ẹni tó bá ti ní nǹkan kan tó ń bá kúlúkúlú sí díẹ̀ tó ti ní àjò tó ń ṣe kọ́dà àwọn mìíràn máa ń rí níwẹ̀ àti máa rí ní nǹkan mi mama wa ó ti kú kí ní ẹ̀tù kọ̀sẹ̀ mẹ́ta o ṣírùkù bí láàájì ẹ má gbàgbé o a ṣírùkù bí láàájì gbogbo ẹni tó bá ti ní nǹkan kan tó fi nígbàgbọ́ nílẹ̀ lẹ́yìn ọlọ́run Bẹ́rẹ̀ lọ́run kírùn-ún, ó kéré nílé ta máa wọ̀ nílẹ̀ Yorùbá lónìí tí kò ní jẹ́ pé ẹnu ọ̀nà àbáwọlé nínú kan ti fọ́ ẹnu ọ̀nà ẹ̀kọ́ tẹ̀sẹ̀ tó wá rí gò mọ́lẹ̀ àtàwọn tí wọ́n kó sínú ẹ̀ ẹ̀kàn dédé rẹ̀ nù ògbó ń ta ni ẹdínlẹ́ ẹnu ògbó ẹnu ògbó ń ta ẹ máa ṣe ọ̀ta àbí ní ẹnu ọ̀nà àtòkọ́ bóyá gbálẹ̀ àbá àárín páséjì náà náà máa rí ní ìmá èmi ò lè jẹ́ gbálẹ̀ ìní ìlàrun táwọn mẹ́lẹ́fẹ́ ńlárun

ìtó kéré nínú àwọn ògùn yẹn alhamdulillah tọ́lọ wọn fi ní kíyàn gbọ́yé ọlọ́run jẹ́ kí bá wọn ló pàtì èèyàn rí mo dúpẹ́ fọ́lọ́run a ní àwọn oríṣiríṣi ìta hasoniyan náà dá o kọ burúkú ni gbogbo wọn náà o torí pé àwọn oríṣiríṣi orúkọ oríṣiríṣi ohun mùsùlùmí káà níbi àti kó gbogbo ìdọ̀tí yẹn tọ́pọ̀lọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà tí ẹ̀ ń wò tí wọ́n máa ń ṣe sí àjò iṣẹ́ jẹ́lábí ṣe ògùn yẹn 99.9% nínú wọn wọ́n lo pàtí èèyàn wọ́n gbọ́dọ̀ lo wọ́n dẹ̀ gbọ́dọ̀ lo ọtí wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa ṣe ṣìná torí pé wọ́n gbọ́dọ̀ máa ṣe ọlọ́run tààrà lóṣù fi lè dáwọn lóhùn wọ́n gbọ́dọ̀ máa ṣe ọlọ́run tààrà ní ṣètọ́ ní fi lè áńsà wọn tí ṣètàní bá ṣe kọ́ sí ń bọ́lọ̀ ń ṣe ṣètàní máa tún sẹ́yìn fún wọn lẹ́fí máa rí pé wọ́n ní pàtàkì irun kíkí lẹ́fí máa rí pé wọ́n ní bìkítà àti sọ̀sọ̀kúsọ ara ò ní tàwọn tásìkòrò bá tó oríṣiríṣi tẹ́yìn ti kọjá ẹ̀tẹ́yìn gbọ́dọ̀ ṣe mọ́ àwọn sì ń ṣe ṣètàní máa dúró tì wọ́n ni gbogbo àwọn tẹ́ẹ̀dẹ̀ ń rí àṣírí tó ń túpọ̀ mọ́ àwọn èèyàn kan wọ́n jó yàn ọpá àyàn àwọn ẹnìkọ́kọ́ ni wọ́n ń dá pàtì yẹn pín ọ̀ ẹnìkan ṣokọ́ ló máa dánìkan lódí di èèyàn àwọn kan náà nídìí ẹsẹ̀ àwọn kan nídìí ẹ̀dọ̀ àwọn kan nídìí ẹ̀fún àwọn kan nídìí eyín eyín ògú àwọn kan nídìí ẹrù ògú àwọn kan nídìí abẹ́rẹ̀ bọ́ ṣe ń pin tán ha láàrin ara wọn yẹn ó kú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà yìí tí wọ́n ń jó sílé nìyẹn mo ti tàlẹ́jọ́ lórí rédíò títí títí mi tí ìrẹ́nì kankan fi sí bọ́ta wá sọ wá fọlọ́ ń búra tó bá ń ṣèwé odò fún òyàn bọ́ta wá sọ tó bá ń lu ọtí ṣiṣájò bọ́ta wá sọ tó bá kí ń ṣe ṣìnà pẹ̀lú àwọn obìnrin kọ́sọ́bà yẹn bọ́ta wá sọ tó bá kí ń lo pàtì èèyàn bọ́ta wá sọ tó bá ń pọ̀fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

ìtó wà nínú owó ẹtú torí ìdí èyí tó bá nígbàgbọ́ nípa láhìlá ọlọ́ọ̀ Ah, nílùú gbogbo pàntí ẹmá ò ní kìyà dò kò sí tàà bẹ́ẹ̀ bí wọ́n ṣe ò láyé mínú àdùnkún àtàyẹ̀kùn na hawahu tábà lèmà jí ìtùbí alábìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n lẹ́lá yóò mínú àdùnkún àtàyẹ̀kùn na hawahu tábà lèmà jí ìtùbí ó lẹ́nì kankan yóò tí lè dolù gbàgbọ́ òdodo. àtàyẹ̀kùn náà wá ń. ó dìgbà tó bá tó jẹ́ pé ohun tó ti mú ẹ lára tó ti bá ẹ lára mu tó ti ń ṣe tipẹ́tipẹ́. àtàyẹ̀kùn náà wá tí ìyá rẹ̀ ń ṣe ṣe tí bàbá rẹ̀ fi tọ́ ẹ. Tàbà ẹ̀lẹ̀ máa jẹ́ ìtún ìdíje. Tí wọn náà ti bẹ̀rẹ̀ sí ṣe láti òtílélọ́gbọ̀n ọdún sẹ́yìn, òtílélógójì ọdún sẹ́yìn. Ńgbà tó wá gbọ́ pé kìíní yóò da Ọlọ́run ò ó dẹ̀ yọ̀ǹda ìfẹ́ inú rẹ̀ yẹn wá fi tẹ̀lé tọ́lọ́wọ́n bá fẹ́ ìtànàbí sọ. arábìnrin sọ̀rọ̀sọ̀ ìgbà náà ló tó dolùgbàgbò òdodo láìjẹ́bẹ̀ láìjẹ́bẹ̀ kan tán rẹ ní ọ. májẹ̀mọ́ ilẹ̀ karùn-ún àṣídìkù ìtumọ̀ rẹ̀ ní kíyàn gbà lódodo Hmm. nínú ọkọ̀ èèyàn lọ́hùn. Ìwọ́n tí wọ́n pá lébùn lè ooo. Kó má jẹ́ sí pé àfá ọ̀rọ̀ ẹnu mi ní ẹwò, ẹ wò wà ní àwọn kan tó nìyẹn. يخدعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ومن الناس júwe àwọn mùnáfìkì fún wa. Wa minan nasi. Àwọn jómijòkè. Wa minan nasi. Àwọn jẹ́ mọ́sálásí jẹ́ ńlẹ̀ òru. Wa minan nasi. Àwọn mùsùlùmí lọ́sàn-án ẹgbẹ̀jú lóru. Wa minan nasi. Àwọn Allahu akbar lọ́sàn ẹ̀tùmọ̀ tí wọ́n tún pẹ̀lú orù káàkiri. wàmínà náà sí. àwọn tí a jọ ń pàdé mọ́sáájọ́ tún lórí òkè. wàmínà náà sì máa yẹ kúrú àmàna bìlá. àwọn tí a pé ìgbà ni wọ́n ṣòro tọwọ́ bọ̀ o. wàmínà náà sí. àwọn tí a pé bí wọ́n ṣe wà yẹn. Ah,

ṣùgbọ́n irọ́ ni wọ́n ń pa wọ́n mọ́ra wọn àwọn èèyàn náà mọ̀ wọ́n. Yùkọ́dìrún Allah. Gbọ́nà lójú ara wọn, yùkọ́dìrún Allah. ọrùn pa wọn sọ lọ́wọ́ ọba jẹ. Yòkó di ìrìnà lọ́ha. na àmànú. Mo gbọ́ bí mo ṣe ń jẹ pẹ̀lú ọlọ́run mi, ẹbí mi lẹ̀. Yòkó di ìrìnà lọ́ha. Ìrọ̀rí ẹ̀ ni ẹ kó òun dì sí fún ọlọ́run. Wọ́lẹ̀ bí na àmànú. Ó dàrí da òun kan àwọn olùgbàgbọ́ òdodo jẹ. Àdúgbò tí mo wà, mi, wọ́n mọ̀ ìṣùgbọ́n gbogbo tí mo ṣe ìwọ̀n ọmọ gọ̀dẹ̀ nílé kọ́ ọmọ gbogbo kan wọ́n kọjòkó wọn ìdájọ́ ń ṣe bẹ̀ẹ̀ nájọ́ ń ṣe yẹn tí ó bí orúkọ

Àwọn ẹ̀yọ̀ ń bí. wà máa yẹ ṣàrú. Ṣùgbọ́n ní pé wọn ò fura. Fí kùlù bí mara dùn. Ṣẹ́mọ̀ pé tọ́bá sọ pé olórí ibú léèyàn, wọ́n fọ́ wà máa yẹ kàdà ìrùnà ìlà kò yẹ pé yàtọ̀ wà nínú pé olórí ibú

èyàn sun tó jẹ ẹkún lọ lálẹ́kẹ̀ àmà ọlọ́run bí kò yóò bí ìmáradùn Bọ́dà orúkọ èyàn ti dojú tẹ́jú ẹ báyìí. bí kúlù bí i mara gan-an. tọ́wọ́ adé tó wá ń bèèrè lọ́wọ́ ọmọ pé ṣé wọ́n máa ń sọ fún ẹ máa ṣe nǹkan báyìí ẹmà ara orógbó ẹmà ara ilé ẹmà ara tọ̀ ìyá mi ti ń sọ sọ́kàn ara rẹ̀ wípé àríkó bá ti fún wọn dídé owó yẹ̀ kí lọ àrí máa yọjọ́ ara mi kí ń lọ wà láàṣírí yá tú فيهم مرض فزادهم الله مرضا ọlọ́run wọ́n jẹ́ àyàfi àdébí pé bí kùlúmí mọ́rọ̀dù ààrẹ wà lọ́kàn wa wọ́n فزادهم الله مرضا gbogbo nǹkan pọ̀ yẹn báyìí iṣẹ́ náà ń gbọ́ tó tún gẹ́jẹ̀ ká sínú ولهم عذاب أليم بما كانوا يكذبون

pọ̀rọ̀ ọlọ́run nírọ́ Sheikh Abdulwasi jáfi méjì tó kú. Ìgbéwà sí láti ṣínú lánàá má jáfi sí bẹ́ẹ̀ lónìí. Àṣàrùtù sáàdì. Májẹ̀mẹ́ ẹlẹ́ẹ̀kẹfà. Àlèkùnlá. Ṣé àbá lọ nígbàgbọ́ nípa gbólóhùn la ilaha illallah? Ó wá bùkátà sí kò wà sí sí ẹ̀ temptation máa wá o. Àlèkìláàbù. Oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ o. Aláàlélà ìkínú lẹ́kàn ní sùn. Lórí ta ló ṣe ń kírun? Ẹlòmí ń kírun torí pé ojú ka má dúgbò orí fún ọmọ ìgbé pọ̀ ládúgbò yìí. Ó náà yá ní pé àrí, kájá má ṣèyàn lè gbàyàn ẹ̀dẹ̀ tí wà láò. Kó bá jẹ́ ìyọ̀dẹ̀ ìṣẹ́ ládúgbò eré yẹn yìí, mílẹ̀ tẹ́ máa ṣe eré yẹn o. Kò sí ìkìláàsù ń bẹ̀, ẹ̀sà, ẹ̀ kírun yẹn torí tọ́lọ́run obìnrin míì kírun ń ṣe ìsìláàmù torí ọkọ ẹ̀ ọkùnrin míì kírun ń ṣe ìsìláàmù torí pé ìdílé tó ti lọ fẹ́yàwó ìdílé mùsùlùmí ni tọ́dẹ̀ mójú tẹ́sì gan mm-hmm. tíyàn bá nígbàgbọ́ ní láhílálọ́lá ààrẹ tá ń gbà ìyá máa gbà torí tọ́lọ́run lẹ́fí máa rí pé nínú ìjọsìn tó ṣe parọ́mọ́ ààrẹ ni ìrún ní ìsìn

awara ara nǹkan fún mi wá jẹ́ wọn ájó àwọn ní kí inú ẹnu mi ò kí nẹnu mi ò wọ́n ti já o torí pé mi ni sọ tí a máa fi ṣínú àwọn náà lọ́dẹ̀ máa sọ sí ilé tí pé nǹkan báyìí ní kó sọ tó bá ti pè ẹ̀rù tí bá ti wá aláàlìláàrí bàbá tó ní mi òkú mọ̀ pé ní ògbà ń gbà ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ọlọ́run dẹ̀ ti mọ̀ kúlìláàrí torí ẹ̀ gbogbo ọ̀nà bá ń ṣe kájẹ́ kó wà láàrin àwọn tọ́lọ̀ torí ẹ̀ gbogbo kí ààrẹ tá ń gbà ìsìláàmù tá ń ṣe ẹ̀dá ọdún tó lè ẹgbọ́n tánà bí wọ́n sọ. Àtàdúnná ti fi sọpá àti máa ń kọ́ lálá ìlàrá ìlàlá ọ̀lẹ̀ mi pàlúbí àrùnà fún sí yí. Arábìnrin olóríire èèyàn láyé. Àtàdúnná ti fi sọpá àti. Àwọn ẹni rẹ̀ àwọn olóríire àwọn alálùbáríkà ẹ̀dẹ́ èèyàn tọ́lọ ń dá sáyé yìí. Ìjàpá àti. Tí wọ́n máa lẹ́tọ̀ọ́ sí ìṣèpè

kò tún rò nǹkan mí bó ṣe sọ yẹn ó sọ láàrin láàrin àtọ́lọ́mọ bá ní tó bá wà ní tí ò sí tó sọ ló máa ti kó wà ṣàárán ọ̀rọ̀ ilẹ̀ máa gbẹ́lẹ́nu ẹ̀ bẹ́lùmí bá ń ṣàárán ègèrè ló máa jáde lẹ́nu ẹ̀ hmm.

torí ẹ̀ márò kó lè farapamọ́ sí nìkan jákọwọ́ rẹ̀ mọ́ gbogbo tó àlọ́kàn rẹ̀ mọ́ direct gbogbo òjò sí ẹ nínú ẹlọ́run sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ kí wọ́n torí tọ́lọ́run nígbàgbọ́ lẹ́nu kẹ́

Ọlọ́run bá ní wàmínà náà sí. Wàmínà náà àwọn kan wà tẹjọ ń gbé àwọn. Wọ́n yẹ tí ó kíkù mi ń dùn ní láàrin àwọn dáadáa. Ọlọ́run ní àwọn tó mú nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba wọn.

tó bá ti ń sọ ohun kírùn ún ṣàkàt ọdúnkọ́ lọ ṣe láìláà ohun tó lè sọ nìyẹn tó bá ti dé pé káàtù sí Yorùbá tírátíkà rẹ̀ ó máa ń bí nínú ni kò sọba kan tó yẹ ká máa jọ́sìn fún lódodo àyàfọ́ Ọlọ́run kò sẹ́bọ kò sóògùn kan tá gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ àfọ́ Ọlọ́run ẹwà gbogbo ọlọ́run ìfẹ́ gbólóhùn yẹn ò sílẹ̀ ní ẹ̀. walladhina amanu ashaddu hubban lillah. torí ẹ̀ problem làwọn èèyàn ní tó bá ti já pé gbàgbọ́ wọn ni pé àwọn fẹ́ máa fi ashaddu hubban lillah. tó bá pé àwọn fẹ́ máa fi gbólóhùn yẹn ṣe àdúà àwọn fẹ́ máa fọwọ́ káàdùn yẹn ṣe àdúà ni wọ́n àwọn èèyàn nígbàgbọ́ pé àwọn èèyàn máa ń fi wọ́n sin lọ́hùn èèyàn máa ń fi wọ́n jẹ ìgbàgbọ́ èèyàn ṣíṣí ìgbàgbọ́ ẹlòmíràn ní alùkùrá ní bá ṣe gbé dání ẹ ìwé àjọ alẹ́lòmí ìkákún ẹka lọ sàlùkùránì ẹka sàlùkùránì kalẹ̀ kò kákùnwé ìjọsìn kò kákùnwé ibi ta ti mú òfin bá ṣe ń ṣe inú ilé wa lọ́kọláya kò kákùnwé bá ṣe ń

wọ́n wá jí ní kò òun dúdà tó gbogbo wọ́n wá jí àwọn nǹkan mọ́ wọ́n wá ẹlẹ́dẹ̀ wọ́n tó fi ń ṣiṣẹ́ kíṣẹ́ kan ní ọ torí wọn ọmọ tàbí kùránì

ó ṣe máa fẹ́rẹ̀ ẹjọ́ kọ mi àbíyàwó mi lọ bó ṣe yẹ kó rí nìyàn kìí ṣe pé bóyá ànábì ní ẹ̀ntà ń pè ní self-interest rárá yẹn kọ́ ò ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ti gbé ìfẹ́ nìkan nínú àwọn tó wà láyé ẹsẹ́ mi jù fẹ́ ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ lọ àṣẹ àwọn ènìyàn ló máa pàtàkì lẹ̀ ní ó ti àtàṣì lọ́fù ẹ̀ máa

òun ti fẹ́ ìyàwó kankan tó fẹ́ o nọmbà 2 ló ń bọ̀ wá ṣe o òun dẹ̀ lọ́fù ẹ̀gùn òun lè fi ṣeré o àmọ́ ní kí ni ìyàwó yẹn ó ní bọ́ọ̀lù ní àà ó ní bó ṣe wáyé òun náà ń bá o òun ti sọ fún ọ ẹ̀tẹ̀rẹ̀ bó ṣe rí lẹ́nu ẹlòmí. wa ṣe kí. Kọ́lá mọ̀ọ́dákídà. Ẹ̀ka ọmọ yẹn ha májèmílẹ̀ lọ́lọ́ yẹn yẹ fún àbúrò. Ẹni tó bá sọ gbólóhùn yìí. Mọ̀ọ́dákídà máa náà. Ó dẹ̀ láti ọkàn tó bọ̀ súnmọ́ rẹ̀. Ìlẹ̀kọ́ ní wà lẹ́fẹ́. Ó ń sọ lọ́rọ̀ ó dẹ̀ fi ṣiṣẹ́ ṣe. Wà máa ta mọ́mìnà. Ó dẹ̀ wá kú lórí gbólóhùn yẹn.

jìnnà síwájú òdà máwẹ̀jẹ́ ó nídìí jìnnà síwájú òdà máwẹ̀jẹ́ mọ́jẹ́ má sáré má kọjú má sì bá wọn gbẹ́bọ. Màá sáré màá kanjú máa dẹ̀ báwọn gbẹ̀bọ̀. Jìnnà sí wá tí ó dáa, máa wẹ̀jẹ̀ kọ́jẹ̀. Jìnnà sí wá tí ó dáa, máa wẹ̀jẹ̀ onídìí pẹ̀lú àrà ti gbọ́ ìta sọ lónìí àndẹ ọlọ́run kó jọ kó mọ́ ṣe ní bàdẹjà burúkú ọta sọ àtìyàwó náà ti agbọ́ kódọ̀lá ìlàrà ọlọ́run jó lápá nínú ilé wa ìdílé mi àti ní ìdílé la ilaha illallah wájá kí ṣe tọ́ ní ráyè wọnú ilé wa aqulu ma tasma'una subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh الحمد لله الحمد لله الحمد لله رب العالمين أعرفكم ورحمة الله